tí ó ṣẹ̀ṣẹ̀ ń gòkè bọ̀ láti wá ṣiṣẹ́ ìránṣẹ́ tàbí lo ẹ̀bùn wọn bí wọn ṣe kí ń káràmásìkì tàbí mọ rírì wọn Sekinat Raji ní ẹ̀kúnrẹ́rẹ́ eléyìí lọ́wọ́ ẹ jẹ́ ká gbọ́. àjọ àwọn olórin ẹ̀mí pàápàá àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń gòkè bọ̀ ti fi ìkọminú wọn hàn lórí àìkàkún àti àìmọrírì wọn gẹ́gẹ́ bí olórin ọ̀rọ̀ yìí ló jẹyọ lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú ọ̀kan lára àwọn olórin ẹ̀mí náà Adéyínká aláṣeyọrí lórí ètò ojúmọ́ ire ọjọ́ ìsinmi pẹ̀lú Ṣògorẹ́nìkejì akọrin ẹ̀mí náà sọ ohun tójú wọn rí láti kó ọ̀pọ̀ èrò jọ fún iṣẹ́ náà pé ó jẹ́ ohun tí ó nira bí ènìyàn bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ orin ẹ̀mí ẹ gbọ́ bí ó ṣe sọ. àwọn míì ti máa sọ pé seven thousand lówó wọn wà bẹ́ẹ̀ wọn ni nígbà téèyàn kọ̀ọ̀kan bá fẹ́ gba five thousand èèyàn mẹ́wàá ó jẹ́ fifty thousand a dúpẹ́ lọ́wọ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run nísìnyí tí wọ́n mọ̀ fún wa hmm. àwọn kan wà a nílò láti sọ fún wọn wọn kàn fíw pé ẹ̀yin tẹ́ ẹ̀ ń kọrin àwọn èèyàn yìí máa tẹ̀lé yín à ẹ gbàyè báyìí ẹ fi ṣòwò mọ́tò ẹ gbàyè báyìí ẹ fi ṣe àwọn kan a kàn máa máa bẹ̀ yín ni a máa máa rọ̀ yín torí láìsí ẹ̀yin kò sáyè fún olórin láti kọrin so a máa máa bẹ̀ yín ni pé kẹ́ ẹ jọ kẹ́ máa ràn wá lọ́wọ́ báwa náà ṣe máa máa ran iṣẹ́ ìrànṣẹ́ yín lọ́wọ́ kẹ́yìn náà máa náwó yín sí wa kí gbogbo ẹ̀ bá lè máa ṣiṣẹ́ pọ̀ mm. torí láìsí ọlọ́run nínú ayé yín àti nínú ayé wa kò sí bí ibi tá a fẹ́ dé. lákòótán ó rọ àwọn òjíṣẹ́ olúwa gbogbo láti mú ìtọ́jú àwọn akọrin ẹ̀mí ní pàtàkì wípé láì béèrè kí wọ́n máa ṣe ẹ̀tọ́ wọn tó yẹ fún wọn. Sekinat Ọláìdé Rájí. ẹ káàbọ̀ padà kò jẹ́ bí Sekinat Rájí Ọláìdé ṣe mú eléyìí wá fún wa. àtúnwò ètò eléyìí tí Adéyínká Aláṣeyọrí ti sọ eléyìí yóò padà wá sí ojú ìwòran yín gẹ́rẹ́ tó bá di aago méjìlá ní òru òní. àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ondo ti sọ wípé kí ìgbésẹ̀ ìtẹ́wọ́gbà àmọ̀tẹ́kùn tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ náà ìpàdé ìta gbangba yóò wáyé ní ọ̀la òde yìí láti mọ èròǹgbà àti ìkọbiara sí àwọn ará ìlú lórí eléyìí ẹ jẹ́ kí a gbọ́ bí àṣojúkọ ìròyìn tẹlifíṣàn Orísun tí ó ka eléyìí sílẹ̀ ṣe mú wá fún wa. ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ondo ti sọ wípé ìpàdé ìta gbangba yóò wà nípínlẹ̀ náà lórí ìdásílẹ̀ àti ìfọwọ́sí àbádòfin àmọ̀tẹ́kùn bí a kò bá gbàgbé wípé látàrí kí ètò ààbò tó gbópọn lè wà ó ní àwọn ìpínlẹ̀ mẹ́fà ní apá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè nàìjíríà ṣe ṣe àgbékalẹ̀ elétò ààbò àmọ̀tẹ́kùn àmọ́ ní báyìí ẹni tí ó jẹ́ alága tó ń rí sí ọ̀rọ̀ ètò ààbò nínú ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ ondo ọ̀nàrẹ́bù gbẹ́gùdù james ti sọ wípé ní ọ̀la òde òní tí ń ṣe monday ọjọ́ ajé ó ní ìpàdé ìta gbangba yóò wà níbi tí gbogbo àwọn ọmọ ìpínlẹ̀ yóò ti kóra jọ láti sọ èròǹgbà wọn kó tó di wípé àwọn yóò fi ọwọ́ sí àbá náà. assembly wa níbí pé káàká tó bá dẹ̀ di ọjọ́ Monday a fẹ́ pe gbogbo àwọn ènìyàn kí wọ́n wá kí wọ́n sọ èròǹgbà wọn nípa ìwé tó ń mú wá yìí nípa òfin tí a fẹ́ mú lélọ̀ yìí tá a fẹ́ fi lélọ̀ yìí kí wọ́n á sọ èròǹgbà wọn àti pé èèyàn ní ibi gbogbo àwọn ọba láyé àwọn ènìyàn gbogbo àwọn èèyàn sọ̀mọ̀rí sọ̀mọ̀rí àwọn àgbẹ̀ kódà a pe àwọn tí ó ń ṣe darandaran àwọn àwọn olú ilé ìwé gíga gbogbo ni a pè síbẹ̀. èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí ten hectares of farm ni mo dá sí àná kàrẹ́ lọ́nà burúkú farm tẹ máa ń bèrè ọkọ adúlójú farm kò mí ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n bàjẹ́ wọ́n parẹ́ ibi two million plus wọ́n pa oko yẹn jẹ́ ìgbà mẹ́ta lọ́lọ́run ti kó mi yọ lọ́lọ́ àwọn ajínigbé àti àwọn tó ń pani tó ń dànù déni lọ́nà wọ̀síkàrẹ́ àkókò ẹni tó bá jọmọ àkókò tó bá tako òfin àmọ̀tẹ́kùn ọ̀rọ̀ àmọ̀tẹ́kùn ayé kò fẹ́ rí fàkókò àwa lójú wa ti rí jù mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé lẹ́nu ọjọ́ mẹ́ta tí wọ́n ti gbọ́ kíní báyìí sí láì fi àmọ̀tẹ́kùn lélẹ̀ gan wọ́n ti ń rọ̀ díẹ̀díẹ̀ kó tó di òfin. ẹ má gbàgbé wípé ara àwọn ìpínlẹ̀ tó gbárùkù ti ètò ìdásílẹ̀ àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ondo Ọ̀ṣun Ògùn Ọ̀yọ́ Èkìtì àti Èkó àwọn aṣòfin wọ̀nyí wá sọ wípé àbábọ̀ ohun tí àwọn ènìyàn bá sọ ní ọ̀la òde yìí ni yóò sọ ibi tí orí ọ̀rọ̀ náà yóò dé dúró ní ìpínlẹ̀ Ondo. ẹ káàbọ̀ padà kò jẹ́ bí aṣojúkọ̀ ìròyìn tẹlifíṣàn Orísun ṣe mú eléyìí wá fún wa gẹ́gẹ́ bí káyọ̀dé faladé ṣe ṣe àkàálẹ̀ rẹ̀ tí adérẹ̀mí kamala ṣe àkọsílẹ̀ rẹ̀ tí sekinat raji sì jábọ̀ rẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ olùkọ́ àgbà ní ilé ẹ̀kọ́ ni àgbà ti ìmọ̀ òfin àti ẹ̀sìn islam ní ìpínlẹ̀ kwara títako àhesọ lórí ọ̀rọ̀ wípé ìjọba ìpínlẹ̀ náà ti fi owó kún owó iléèwé ẹ jẹ́ kí a gbọ́ bí aṣojúkọ̀ ìròyìn tẹlifíṣàn Orísun Dan Sharafa náà ṣe jẹ́ eléyìí lábọ̀ láti ìpínlẹ̀ kwara ìròyìn òkèèrè bí kò lẹ́kan àṣìdín ní ọ̀rọ̀ awuyewuye àfikún owó ilé ẹ̀kọ́ olùkọ́ni àgbà ìmọ̀ òfin àti ẹ̀sìn Islam College of Arabic and Islamic Legal Studies jẹ́ gẹ́gẹ́ bí ariwo ti gbòde kan wípé ìjọba ti ṣàfikún owó ilé ẹ̀kọ́ náà eléyìí tí ó ti fẹ́ dá yánpọnyánrin sílẹ̀ láàrin àwọn òbí ọlọ́mọ àtijọba gíwàgbà ilé ẹ̀kọ́ ọ̀hún ọ̀mọ̀wé olókọba Abdullahi Àyìnlá ó sọ di mímọ̀ fún ikọ̀ tẹlifíṣàn Orísun wípé àlékún kankan kò gun orí owó ilé ẹ̀kọ́ náà àti pé èròǹgbà ìṣèjọba tí ń bẹ lóde yìí lábẹ́ gómìnà malam abrahman abrasak ni láti sọ ẹ̀kọ́ dìrọ̀rùn fún tẹrú tọmọ tó jẹ́ wípé àdínkù owó ilé ẹ̀kọ́ ó jẹ́ ọ̀kan gbòógì láti mú ẹ̀kọ́ rọgbọ ó fi kún wípé gómìnà tí ń bẹ lóde yìí ó ti ṣe ribiribi fáwọn ilé ẹ̀kọ́ gíga nípínlẹ̀ kwara látàrí bó ti san gbèsè àjẹ́lẹ̀ owó oṣù méje ilé ìtìjọba àná jẹ dókítà àyìnlá ó tara pòrò lórí ọ̀rọ̀ náà wípé ó ba òun níjàfò láti gbọ́ irúfẹ́ ìròyìn ẹlẹ́jẹ̀ bẹ́ẹ̀ lórí ayélujára ó kọminú lórí dípò kí àwọn oníròyìn bẹ́ẹ̀ ó wá fún ìdí kókò lẹ́nu àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ náà ṣe ni wọ́n ta kpòrò sórí ẹ̀rọ ayélujára láti pọ́nrọ́ léwé fáwọn aráàlú jẹ ẹ̀wẹ̀ dókítà àyìnlá olókọba ó kanjú abẹ́ǹkó lórí ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́ òkùnkùn wípé ìkòkò kò lè gbómi kó gbẹ̀yìn kó tún gba sọsọ ọmọ ẹgbẹ́ òkùnkùn nílẹ̀ ẹ̀kọ́ legal study tìlú Ìlọrin ẹ gbọ́ pọ̀n lẹ́nu oníkàn. ní sókè mo fẹ́ rọ àwọn òbí lálàkọ́kọ́ kọ́ má ju àwọn mọ́lẹ̀ fún ayányán bíkọ́tọ̀ àwọn ẹni míì tí wọ́n bá ti mú ọmọ sílé skul wọn fẹ́ mọ wàràbà tẹ̀ mọ́ ó yẹ ká máa wò wọ́n wọ́n sọ̀rọ̀ àwọn tó wà lọ́sẹ̀ ẹ máa wá wò wọ́n kí ló ń ṣẹlẹ̀ àwọn tó ń gbélé tó bá ti délé ẹ máa wò ó sí kò máa sọ míì sínú ẹ̀rọ ẹ̀ nígbà tó ń lọ sí skul tí ó wàá change then àwọn ọmọ náà student mo fẹ́ ká mà pé àwọn represent college yìí ni níta the ambassador of this college torí ìwà tán bá ń wù ta àwọn máa fi referral sí legal study yá ọmọ legal náà ló ṣe báyìí ọmọ legal tó kàn máa wùwà dáadáa then government mo fẹ́ rọ government náà pé ká jẹ́ kí education kó jẹ́ priority kó mọ̀ commercialize ẹ̀ so that àwọn ọmọ ẹni tó ní àtẹni tí ò ní wọn lè ṣe wọn lè ní education because education náà ló ń pa àwọn ọmọ tálíkà tó lówó pọ̀ tàjọ́ ń jókòó pọ̀ is only the education that brought us together. So kí government will make education. And I thank God, this present government will make education to be a priority unlike the last administration. Lákòótán ó fi kún un wípé ohun tó fa irú awuyewuye bẹ́ẹ̀ ni pé kọmíṣánná fún ètò ẹ̀kọ́ gíga nípínlẹ̀ Kwara Hajiya Sa'adat Modibo Kawo ó ṣe àbẹ̀wò sílé ẹ̀kọ́ náà láti fi mọ ibi tí bàtà ti ń ta wọ́n lẹ́sẹ̀ ohun kí wọ́n lè bá wọn fomi rin eléyìí tó sì jẹ́ pé ó ṣe ìlérí wípé ìjọba yóò gba gbogbo ọ̀rọ̀ wọn yẹ̀ wò ó ní kété tí kọmíṣánná ń kúrò nílé ẹ̀kọ́ ọ̀hún tán ni awuyewuye ọ̀rọ̀ àfikún owó ilé ẹ̀kọ́ ló buyọ̀ ó wá gbà lámọ̀ràn faraàlú lérò kí wọ́n má ṣe mikàn nítorí pé ilé ẹ̀kọ́ ọ̀hún kò ní fẹ̀kọ́ taná fún wọn jẹ. aráàlú owó iléèwé legal study college of arabic and legal studies kò change àwọn arabic diploma arabic and islamic student uh, studies tó jẹ́ pé orí wa náà fi dálé ìwé yìí lẹ̀ thirty one thousand ni wọ́n san against iye fifty seven táwọn ẹni ẹni ẹni ẹni tí àwọn oníṣòwò sọ̀sọ̀. then àwọn returning students fún other diplomas àwọn ń san forty one thousand six hundred àwọn tó jẹ́ fresh student tó jẹ́ pàrọ̀sẹ̀ wọlé ni for other uh, diploma àwọn ń san forty nine thousand six hundred now ṣe wá dá owó tí mo kalẹ̀ yìí láti ayé gọ́fìnà Fatai Ahmed three years ago tí wọ́n ti recommend ẹ̀ fún wa pé iye báyìí ni ẹ máa gbà through ọ́fíìsì chief of staff ńgbà yẹn alhaji baba wahab láti ń gba owó yìí títí di sìn ó wá yà wá lẹ́nu even governor yóò tiẹ̀ tí ì sọ kankan n tó sọ fún wa ńgbà tó address wa ni mo fẹ́ bẹ́ẹ̀ ṣe tówó school fi ní ni àwọn èèyàn lára so that àwọn aráàlú náà feel impact to education sẹ́ni yẹn ni wọ́n á ní ó ní ó ti change so school fees why legal study tó yà mí lẹ́nu yẹn kó máa lọ join ẹgbẹ́ òkùnkùn kò sáàyè rẹ̀ legal study torí pé níjọ́hun through student union government àwọn kan wá láti ta kan wá sábà sábẹ́ wọn nígbà tí a rí wọn mú immediately ta rẹ ta set panel fún wọn ìgbà èmi náà wà ní ordinary lecturer even mo wà ní committee yẹn tá a recommend fún management tá a dẹ̀ gbé lọ sí council wọ́n lé wọn kúrò ní school ni. láti ìpínlẹ̀ Kwara Abọ́lárìn Dan Sharafa fún tẹlifíṣàn Orísun kò jẹ́ bí aṣojúkọ ìròyìn tẹlifíṣàn Orísun Abọ́lárìnwá Dan Sharafa ṣe jẹ́ ilé yìí lábọ̀ fún wa. lótìtọ́ ni wípé ẹnu ara ẹni làá fi kọ méje àti wípé ẹnu ènìyàn báyìí òun náà ló fi máa ń sọ wípé òun fi béèrè ohun tí ó bá fẹ́ lọ́wọ́ Olódùmarè àyà wa jẹ́ wípé ọ̀rọ̀ ọ̀hún ló dífá fún àjọ tí ó ń rí sí ìfìwéránṣẹ́ àjọ NIPOST nítorí wípé lẹ́yìn tí ojú àwọn ènìyàn ti là sí lílo ẹ̀rọ ayélujára dípò wípé à ń fi ìwé àtẹ̀jíṣẹ́ ìyẹn lẹ́tà ránṣẹ́ ní ọjọ́ ajé bákan náà sí àwọn ọjọ́ mìíràn ṣáájú ni ajé ò ti fi bẹ́ẹ̀ bu gbájẹ fún wọn mọ́ bíi ti tẹ́lẹ̀ rí bí a kò bá gbàgbé wípé àjọ NIPOS jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn àjọ tí àwọn ènìyàn máa ń lò láti fi lẹ́tà tàbí ohunkóhun tí ó bá wù wọ́n ránṣẹ́ sí ilẹ̀ òkèrè sí àwọn ẹbí ojúlùmọ̀ àti àwọn oníbàárà wọn látẹ̀yìnwá àmọ́ lẹ́yìn tí omi tuntun ẹ̀rọ ayélujára ti rú ní iléeṣẹ́ náà ti ń fi ìlàkàkà rẹ̀ ṣe ọrọ̀ ajé wọn ìdí nìyí tí wọ́n fi ta ara wọn lólobó nípa ṣíṣe àjùmọ̀ṣe pẹ̀lú àjọ Nigeria Communication Commission NCC láti rí wípé àwọn àjọ méjèèjì náà lè jùmọ̀ rí tajé ṣe pàtàkì jùlọ láti lè mú ìtẹ̀síwájú bá ètò ìṣúná orílẹ̀-èdè nàìjíríà láti lè fi ìdí abájọ yìí múlẹ̀ àwọn àjọ méjèèjì ìyẹn àjọ ncc àti nipos ṣe ìpàdé ní ọjọ́rú tó kọjá nílùú àbújá níbi tí wọ́n ti fẹnu kò sí wípé àwọn àjọ méjèèjì yóò jùmọ̀ ṣiṣẹ́ pọ̀ láti lè rí dájú wípé lílo ìtàkùn ayélujára dé àwọn abúlé àti ìletò kéréje kéréje àti pé kí lílo ìtàkùn ayélujára gbọ́dọ̀ káàkiri orílẹ̀-èdè lápapọ̀ láì yọ ẹnikẹ́ni sílẹ̀. ajẹ́lẹ̀ orílẹ̀-èdè Israeli Simon Ben Sosson àti gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún ṣe ìpàdé nínú iléeṣẹ́ aṣojú ilẹ̀ orílẹ̀-èdè náà ìyẹn ẹ́mbáàsì wọn tó wà ní ìlú Àbújá láti sọ àsọyépọ̀ tó gúnrégé lórí ìbáṣepọ̀ okòwò àti ìdàgbàsókè ètò ọrọ̀ ajé láàrin ìpínlẹ̀ Ògùn àti orílẹ̀-èdè Israel gómìnà abiodun tó ṣàlàyé èròǹgbà ìjọba rẹ̀ fún aṣojú náà sọ wípé ó ní ìran láti fi ààyè gba àwọn iléeṣẹ́ aládàáni àti àwọn iléeṣẹ́ kéréje kí wọ́n lè gbòòrò sí èyí tí yóò mú ètò ọrọ̀ ajé ìpínlẹ̀ náà rú gọ́gọ́ sí i yóò sì mú ìgbé ayé ìdẹ̀rùn wá fún àwọn ará ìlú gómìnà ọ̀hún jẹ́ kí ajẹ́lẹ̀ Ísírẹ́lì náà ìyẹn Simon Ben Sosson mọ̀ wípé ìpínlẹ̀ Ògùn ní àwọn ohun àlùmọ́nì ilẹ̀ pupa àti wípé ìdá mẹ́ta gbogbo ìpínlẹ̀ náà ló ní òkúta iyebíye limestone gómìnà Abíọ́dún wá ń fẹ́ ìbáṣepọ̀ tó dán mọ́rán láàrin ìpínlẹ̀ rẹ̀ àti ilẹ̀ Ísírẹ́lì nínú okòwò àti ètò ọrọ̀ ajé èyí tí yóò sì ṣe àǹfààní fún ìpínlẹ̀ Ògùn àti orílẹ̀-èdè Ísírẹ́lì lápapọ̀ ó tún jẹ́ kí aṣojú ilẹ̀ Ísírẹ́lì mọ̀ wípé láàrin oṣù mẹ́jọ sẹ́yìn ìjọba rẹ̀ ti gbé àjọ kan tó ń pè ní State Investment Promotion and Facilitation Agency èyí tí yóò rí sí àwọn àǹfààní tó sodo sínú gbogbo ìdókòwò àti ètò ọrọ̀ ajé yàtọ̀ sí eléyìí ó tún sọ di mímọ̀ wípé ìjọba rẹ̀ ti dá àjọ State Business Environment Council sílẹ̀ láti gbégi dínà gbogbo àwọn àdójúkọ tí kìí jẹ́ kí àwọn olókoòwò jèrè àti láti fagilé sísan owó orí lọ́nà àìtọ́ state public-private partnership láti mú àjọṣepọ̀ tó dánmọ́rán wà tí yóò sì ní àǹfààní nínú pẹ̀lú àwọn orílẹ̀-èdè àgbáyé kí ó lè rọrùn fún ìpínlẹ̀ Ògùn láti dàgbàsókè nínú okòwò tí kò ní ní ìgbégi dínà kankan gómìnà Abíọ́dún kò ṣàìsọ àwọn ìgbésẹ̀ tí ìjọba rẹ̀ ń gbé láti rí dájú wípé àwọn orílẹ̀-èdè yóò máa fẹ́ láti dókòwò nípínlẹ̀ rẹ̀ nípa pípèsè ohun amáyédẹrùn àti fífi ẹsẹ̀ ètò ààbò tó dára múlẹ̀ dandan ẹ̀wẹ̀